الحمد لله رب العالمين الحمد لله الذي وفقنا للعام الهجري الجديد للعام ألف وأربعمائة واثنين وأربعين الحمد لله على نعمه علينا الحمد لله الذي بنعمته تتم الصالحات أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله القائل في بعض كلامه السنة إثنى عشر شهرا منها أربعة حرم ثلاث متواليات ذو القعدة وذو الحجة والمحرم الحديث صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع نهجه إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن هذا اليوم يوم الجمعة وهو يوم الأول من العام الجديد ألف وأربعمائة واثنين وأربعون الله أكبر الله أكبر الله أكبر كبيرا أدعوك فهم ولو أبا أبا تتوقع أبا aláàánú ni oníkẹni ọba ọlọ́pẹ́ ọba olóore ọpẹ́ ni fún ọlọ́wọ̀n ọba náà ọba tó fi wá ṣe kòńgẹ́ ọdún titun fún àwa musulmi òní ni ọjọ́ àkọ́kọ́ júmọ́ àkọ́kọ́ nínú ọdún 1442 èyí tí ànábì wa tó ṣe hijira láti ìlú Makka lọ sí ìlú Madina ọpẹ́ ni fún Ọlọ́run ọba lórí ọ̀pọ̀lọpọ̀ oore èyí tó tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ oore yìí ní ń rọ̀ wa lórí ni àmọ́ olórí adúpẹ́ fún lógo ọlọ́ndàkùn má jẹ́ lọ pé ẹ̀wọ́ ọkàn àjẹ́rí pé ọ̀kan ni ọlọ́run bá nínú ìjọsìn kò sórogún fún ànábì Muhammad ni nínú rẹ̀ àwọn oṣù mẹ́rin kan bẹ tó jẹ́ àwọn oṣù abìwọ̀ mẹ́ta tó tẹ̀léra wọn ẹ̀yọ̀kan dádúró oṣù kọkànlá oṣù kejìlá àti oṣù kéní àwọn mùsùlùmí tá ń pè nínú lè kọ́ àdá wádọ́lẹ̀ hijja wal muharram lọ sí ìparí àdísì náà ìkí àti kẹ̀kẹ́ ọlọ́bá nàbí Muhammad sallallahu alaihi wasallam náà kọlọ́bá ń ralẹ̀ àwọn sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn tó bá sọ orípa rẹ̀ títí ó fi di ọjọ́ ẹ̀san lẹ́yìn eléyìí àwọn tá jẹ́ òsàn ọlọ́wọ́n bá ìpá ọlọ́run bá dọwọ́ wa o nígbàkúgbà lóòrèkóòrè àti ní ọjọ́ gbogbo ẹjẹ́ lọ́mọ̀ pé ọjọ́ òní òun ni ọjọ́ júmà ó sì jẹ́ júmà àkọ́kọ́ ọjọ́ àkọ́kọ́ júmà àkọ́kọ́ nínú ọdún tuntun àwa mùsùlùmí èyí tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ti jẹ́ láti ìlú 1442 years báyìí gẹ́gẹ́ bí sultan sì gbé jáde nípa pé òní ni ọjọ́ àkọ́kọ́ fáwa mùsùlùmí ọlọ́run bá máa tóbi ọlọ́run ọba tóbi o ọlọ́run bá tóbi lọ́pọ̀lọpọ̀ ọlọ́run bá ọba lékeọlá ọba tó fẹ́ pósẹ́ fún wa láti jẹ́ pé kí èmi àti ẹ̀yin kátùjọ bẹ̀rẹ̀ ọdún tuntun mìíràn ọdún tuntun yìí ọdún kan ni tó fi pé wọ́n tún fẹ́ jẹ́ ká sí àwọn ọ̀pọ̀lọpọ̀ sí olóore níbẹ̀ pẹ̀lú àna ọlọ́run àwọn tàbí ànẹ́bì sallallahu alayhi wa sallam wọn ṣàdédé máa ka ọdún yìí àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ló wáyé wọ́n kíyèsí àwọn yẹ̀húdí wọ́n rí pé ọdún táwọn ń kà nínú ìlànà tí wọ́n òun náà ni ọdún ìgbà tó ṣe pé wọ́n ti dá ọmọ èdè ènìyàn sórílẹ̀ ó ti ẹ̀jẹ̀ kó ti parẹ́ ìwọ̀n bá jẹ́ náà lókun àwọn tí ń kà á bákan náà wọ́n kíyèsí àwọn nẹ̀sọ́rọ́ táwọn pè ní Christian àwọn ń ka ìgbà tí wọ́n wò pé wọ́n bí ànábì wa ayín sáré salatu salam ó ti ẹ̀jẹ́ pé eléyìí ní ọ̀lẹ́sẹ̀ńlẹ̀ rárá èyí tó ṣe pé wọ́n la wà ní 220 báyìí 2020 báyìí ṣùgbọ́n àwọn Lárúbáwá kó tó di pé Islam dé nínú ṣe sí wọn òun náà ni pé kò sí ọjọ́ kan tí wọ́n gbé kalẹ̀ tàbí ọdún kan tí wọ́n gbé kalẹ̀ pàtó tí wọ́n fi ń ka ọjọ́ tiwọn bí kò ṣe pé ìṣẹ̀lẹ̀ ni ó ni wọ́n máa fi ń ka ọdún wọn eléyìí náà ló sì wà irú rẹ̀ náà lọ́tọ́ àdílẹ̀ Yorùbá tó ṣe pé ṣẹlẹ̀ ni ó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ni ó wá ṣẹlẹ̀ ni wọ́n máa ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ ọdọọdún mẹ́ta báyìí ìṣẹ̀lẹ̀ yìí báyìí ṣẹlẹ̀ lọ́dún kẹwàá sísìn ìṣẹ̀lẹ̀ yìí báyìí ṣẹlẹ̀ ó pógún ọdún báyìí tíṣẹ̀lẹ̀ ńlá mi bá tún ṣẹlẹ̀ wọ́n tún pààyàn wọ́n tún máa fi wọ́n tún mú ọdún míì báyìí ni àwọn lọ́wọ́ ṣe ń ṣe kó tó di pé àwọn ìjọ ilé ẹni wọ́n kóra wọn jọ tí wọ́n láwọn fẹ́ wó Káàbà lọ́jọ́ kìíní àná tọ́nà ọba torí ẹ̀sọ́ suratul Fil ilẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìṣẹ̀lẹ̀ ńlá ni ohun má lè gbàgbé sí ni ọlọ́run bá tó wá fi àkókò náà ọdún náà ó ti jí ó ṣe kò ń gẹ ọdún tí wọ́n bí ànábì wa Muhammad sallallahu ọdọọdún iye báyìí ọdọọdún iye báyìí ọdọọdún iye báyìí eléyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí kà lọ títí tí wọ́n fi gbé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam dìde ìgbà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam dìde lójúṣẹ́ ó di pé àwọn míì tọ́jú àwọn mùsùlùmí wọn ò ka ọdún ilé ẹrin mọ́ ọdún ìgbà tí wọ́n gbé ànábì dìde lójúṣẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí kà ọdún ìgbà tí wọ́n gbá ànábì dìde lójúṣẹ́ dé ẹ̀sà pé wọ́n gbá ànábì dìde ọdún kẹrin ni ọdún karùn-ún ni ọdún kẹfà ní ọdún keje ní wọ́n bẹ̀rẹ̀ sí ká lọ ilé nẹ́sì ni wa Muhammad sallallahu alaihi wasallam tó fi jáde lórílẹ̀ ayé ilé nẹ́sì ni wọ́n ń kà tí afọ Abubakar tóun náà ti jẹ́ nìkan sallallahu alaihi wasallam ọdún pé ìgbà tí wọ́n sallallahu alaihi wasallam ó dìde ọdún báyìí ó dìde ọdún báyìí ó dìde ọdún kẹtàdínlógún yìí tó jẹ́ ọdún kẹtàdínlógún tí wọ́n ṣe ìjírá tó ṣe pé ta bá kà papọ̀ mọ́ ọdún tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó lò gan-an kó tó ṣe ìjírá yóò máa jẹ́ ọdún mẹ́tàlá papọ̀ mọ́ ọdún mẹ́tàdínlógún ó ti wá pé ọgbọ̀n ọdún nígbà tí ọgbọ̀n ọdún lọ lẹ́yìn ìgbà tí wọ́n wa Muhammad sallallahu alaihi khalifa nígbà náà ó pe àwọn sàábì ànábì ó pè nípa pé ẹjẹ́ wo ọjọ́ bá ti ń ka àwọn ọjọ́ yìí ẹjẹ́ wo bá ti máa mú àwọn ọjọ́ yìí bá ti máa kà á tí ó ní tí ó wà fọmáìtì tó sì tóun náà láà máa lò lọ àrínú àwọn sàábì ànẹ́bì sallallahu alaihi wasallam tí wọ́n ní pé ẹjẹ́ mú ọjọ́ bí ànẹ́bì ìyẹn pé ọjọ́ tí wọ́n bí ànẹ́bì wa Muhammad sallallahu alaihi wasallam pàápàá jùlọ tí ìyẹn lọ ṣe kò ń gẹ tọ́lọ̀ ti lè dé ìgbà tí àwọn ará yemen ṣe fún wọ́n gbé ogun wá sí ilẹ̀ maka pẹ̀lú erin lákàtàbú bákanáà àwọn míwò pé rárá a lè mọ́jú eléyẹn tó wípé náà làwọn tó já wọn lábá ní ń kàtẹ́lẹ̀ ẹ má jẹ́ ámú ẹjá fẹ̀ẹ̀fẹ́ mú èyí tó fẹ́ pé wọ́n gbé ànẹ́bí wa Muhammad salasa ń dìde ebó ti pọ́gbọ̀n ọdún báyìí ẹjá máa kàún lọ nígbà tí àwọn míì sì Muhammad sallallahu alaihi wasallam tó ṣe jẹ́ láti ìlú Mẹ́kà lọ sí ìlú Màdínà ọ̀nà mẹ́ta tí àwọn sàádé pín sí nì kó tó di pé àfọwà ó máa ọjà ló ń tẹ̀ ìkẹ̀ ìkà wọn jẹ́ mú àsìkò ọjọ́ ìjírá ọjọ́ ìjírá yìí òun náà wà ní àfọwà ó máa mú ọ̀wà fákọ̀hù asọ̀háábà kó lò hàn gbogbo àwọn sàádé ni wọ́n sì gbà pẹ́ fún àfọwà ó máa pé ká mú ọjọ́ tí ànẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam ọdún tó ṣe ìjírá

àfáàmọ́ ọmọdé kọta ó di pé wọ́n gbà wọlé fún nípa pé ká máa lo ìgbà tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ṣe jẹ́ láti lo Mọ́kà lọ sí ìlú Madina ó tún kún bó láti máa wá ká òsùn ó tún Ramadan ṣáájú Ramadan ní ẹjá lò ṣùgbọ́n ohun tó jẹ́ kí ìròrí owó òun náà ní pé ta bá mú Ramadan tó kọ́ máa jẹ́ òsùn àkọ́kọ́ sẹ́mọ̀ pé ṣàbán òun yóò máa jẹ́ oṣù kejìlá nìyẹn ṣàbán kò sí tó pàtàkì kan bá lọ́tọ̀ pé à ń se ń bẹ́ẹ̀ tí ó pé a ṣe tẹ́ fi mú ọdún tuntun mìíràn ara wọn mi tó ń sọ pé ọdẹ jẹ́ abú ṣàbán wípé òun nìkan jẹ́ oṣù àkọ́kọ́ àwa mùsùlùmí àwọn mi sọ pé rárá ẹjá fẹ̀ kẹ́ mú rọ́jàb ní ká àwọn oṣù àbíwọ̀ àwọn wò pé káwọn fi ṣe oṣù àkọ́kọ́ àwọn èèyàn wò pé ta bá fi ṣe oṣù àkọ́kọ́ mádàlì ààkìrá òun náà wá jẹ oṣù kejìlá fún wa wọ́n ti ilé iná ṣubú kó tó di pé ọlọ́run fi wọ́n ṣe kò ń gẹ́ pàpàá jùlọ láti ọ̀dọ̀ àfáwà Usman bun Affan tó sàlàyé nípa pé ah báwọn lábá ti ń kà ṣáájú ẹ̀bẹ́jẹ́ àkà rẹ̀ torí pé oṣù tòlẹ̀ hijja sẹ́mọ̀ pé oṣù náà ni àwọn alálàájẹ́ ọlọ́sí hajj dídé padà wọn oṣù tí ó tẹ̀lé ká máa fi ka oṣù àkọ́kọ̀ tá ń pè ní alimahabọ gẹ́gẹ́ báwọn lábá náà ṣe ń káàbọ̀ eléyìí sì ni àwọn sàádé gbogbo wọn gbà bẹ́ẹ̀ tí àfàwà ọmọ tó sì jẹ́ ló ń tẹ̀ bẹ́ẹ̀ pé alimahabọ òun ni kọ́ máa jẹ́ oṣù àkọ́kọ̀ àwọn mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn lábá náà ṣe ń kà síwájú kí àwọn sàádé tó wí léyìí pàpà jùlọ pẹ̀lú àkíyèsí èyí tí àfàwà Usman bọ́nà Affan ètò èkó sàkíyèsí lórí ẹ̀ látara bẹ́ẹ̀ àwọn olùmọ̀ wá kíyèsí pé nígbà tó ti jẹ́ pé àwọn ọ̀rọ̀ yìí lọ́lọ́ láàrin àwọn tàbí ànẹ́bì nípa bá a ṣe máa ka oṣù bá a ṣe máa ka ọdún kó tó di pé wọ́n gbà wọlé eléyìí kò só papọ̀ mọ́ kò só papọ̀ mọ́ pé bóyá ìyá Kùránì kan sọ ọ́ nípa pé eh, al-Muharram nìkan máa jẹ́ ọjọ́ àkọ́kọ́ oṣù àkọ́kọ́ fáwọn mùsùlùmí

lára àwọn ohun tí a sọ̀lọ̀ yìí látara bẹ́ ó jẹ́ káwọn olùmọ́sàlà yìí nípa pé ìmákíra wa wípé a máa kó ọdún a máa kó ọdún a máa kó ọdún àwọn olùmọ́ gbé yẹ̀wò wọ́n rí pé àṣejù nẹ́ẹ̀sì ni o àṣejù ní nẹ́ẹ̀sì ni bákan náà a tún ti fẹ́ lọ fi ọ̀rọ̀ wa jọ àwọn tó jẹ́ ẹlẹ́sìn Christianity látara bẹ́ẹ̀ ó jẹ́ kí àwọn olùmọ̀ kí wọ́n sàlàyé nípa pé lásìkò ti wà yìí síwájú kó tó di àkókò táwa ń lò yìí gbogbo àwọn tó jẹ́ àwọn sàárì ànẹ́rì àti àwọn tó jẹ́ àwọn tí wọ́n tẹ̀lé wọn àtàwọn tí wọ́n tẹ̀lé wọn àtàwọn tí wọ́n tẹ̀lé wọn pátá gbogbo wọn kò sẹ́nì kankan tẹ́nu wọn ò kò lórí pé kí wọ́n sẹ̀ máa béèrè pé tí a mọ oṣù yìí táàmù gẹ́gẹ́ bí ọdún ni pé ọ̀dìnwánu rẹ̀ a máa lò gẹ́gẹ́ bí ọdún gbogbo wọn ni wọ́n gbọ́ yé

ممزوجة بعبارات التسامح والاعتذار مع شيء من الاستغفار àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí kọ lẹ́tà láàrin ara wọn tàbá ìtì mú ọdún àkọ́kọ́ báyìí bá ṣe mú lónìí wọ́n máa kíra wọn pé akọ ọdún tuntun akọ ọdún tuntun akọ ọdún tuntun wọ́n tún wá kò sínú lẹ́tà yìí tó bá pé bóyá bá sí ọ tí wọ́n ní ọba ṣàforíjì tí ọba tẹ̀mí èmi náà ṣàforíjì fọ́ wọn máa wá àforíjì lọ́dọ̀ ara wọn látara eléyìí wọn máa kọ mẹ́sẹ̀jì síra wọn bẹ́ẹ̀ eléyìí náà wá ní ti títà náà dé bá lónìí ọlọ́lọ́mọ yìí mẹ́sẹ̀jì tẹ́lómi náà lè ti gbà nípa pé táwọn tó jẹ́ àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n ti kí pé àkó ọdún ọdún parí báyìí àkó mọ̀ra ọdún míì pàápàá jùlọ àwọn lógò míì ti jáde tó yẹ pé tọba ìdí tẹ̀ báyìí yóò gbé sí ọkàn pé òkú múra ọdún ọdún tuntun àwa mùsùlùmí kí ìdájọ́ rẹ̀ nínú àgbọ́yé ẹ̀sìn èyí rí wa Muhammad ẹ̀yẹ ni ìdájọ́ rẹ̀ àwọn àbá sọ ọkùnrin gada sọ́pọ̀ ha alìlẹ̀ ẹ̀lmì bí ádámì jàwá fi ya ilẹ̀ àmìlì ìjìrì àwọn wọn tẹ̀ máa gbẹ́yìnwó wọn tẹ̀ máa pé sọ́lá láàfíà bí ọ̀lá láàfíà nípa pé èèwọ̀ àṣẹ́léwọ̀ akọ̀ọ́ ọ̀tẹ̀tọ́ rárá nípa pípa máa kíra wa nípa àkú ọdún àkú ọdún tuntun àti ọdún tuntun ọjà alúhà mi ń kọ̀ bí ìlú bídá ìlú muharrama wọ́n ti gbé sí ipò pé àdádálẹ̀ èyí tí wọ́n ṣe léèwọ̀ fún wa ní o àdádálẹ̀ èyí tí wọ́n ṣe léèwọ̀ fún wa ní o ọ̀lákin àtàrọ̀ náà láyọ̀ alámùn ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀ ìròrí àwọn èèyàn nígbà gbogbo ọdún ni ọ̀tá jẹ pé káàkiri máa kíra wa àṣejù ti pọ̀ jù nínú ẹ̀sìn kí ló tún dé ọdún eléyìn ló tún wá ṣe láti máa kíra wa bẹ́ẹ̀ ni wa Muhammad sallallahu alaihi wasallam ó dé ìlú Madina ó rí pàwọn ará ìlú Madina gan sáájú kó wọn tó débẹ̀ ọdún ńlá méjì kan bẹ tí wọ́n máa ń ṣe láàrin ara wọn ó ń ṣe ọlọ́run bá kẹ́lú mọ́mọ́ sí ilé kútùbà fún wọn pé ọlọ́run ọdún méjì mi tó lórí ọdún méjì tẹ́ ń ṣe yìí lọ́wọ́ ìdílé adìhá wà ìdílé kẹta ọdún léyá àti ọdún túnú àwẹ̀ òun náà dọdún fún yín àwọn sàábí ànẹ́bí ti gbà bẹ́ẹ̀ àwọn ọdún méjì tí wọ́n ṣe nílùú mọ̀dínà àgbúrò rẹ̀ mọ́dò ní ó ni bí wọ́n ṣe ń gbọ́ gbára bẹ́ẹ̀ náà ló ti wù gbàgbé pátápátá korongodo ló fi wáyé pé ọdún méjèèjì yẹn náà làwọn náà nínú ìsìlámù lónìí gbogbo musulmi lọ́gbà pátá ní gbogbo àgbáńlá ayé ọdún méjèèjì yẹn kò sí musulmi kankan tọ́jà ní àrádábó ti olè ọmọ ọdún àwa mùsùlùmí tó bá ti pé ayé yẹn ti wà ń bẹ̀ kọ ọmọ pé kí sọdún lọ́dọ̀ ọba ti sáré yẹn bẹ̀ ọdún ni lọ́dọ̀ kò sì sáyọ ọdún méjèèjì tá a sọ yẹn ọdún àti ọdún ìtúnú àwẹ̀ bákan náà ó fi ọmọlè túmọ̀ á ó fi kún fún wa pé ọdún kékeré lòun náà tọ́jú ọdún kẹta tá a lè máa kà sọ́dún kẹta fáwọn mùsùlùmí tí ẹ lè torí ẹ̀ kó a tó fi wọ̀ tí ẹ náà torí ẹ̀ tó lè torí ẹ̀ wá gbádá pé kí ló ń ṣe lónìí ó ní pé àlèyàwó yàwó ọmọlè túmọ̀ á òní yìí ọjọ́ júmọ̀ ni ló jẹ́ ń ṣe bẹ́ẹ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam ló fàyàn bẹ́ẹ̀ fún àwa mùsùlùmí kí ló fà táwọn afáàfi dá sí oko pé àdádálẹ̀ ni bákan náà èèwọ̀ ní ká má máa kíra wa pàápọ̀ ọdún wọ́n wo wọ́n wo àwọn nǹkan kan wọ́n rí àwọn nǹkan mẹ́rin kan mú jáde wọ́n ní pé anata rẹ̀ ìkàlẹ̀ alhijiri wàdán àwọn sọ̀hábà bí ájìlì tààfẹ́rì lè máa àmàlà àti wọ̀mọ̀tọ́lẹ̀ onẹ́sì kọ́kọ́ wípé ẹ̀rí ọdún ìjírá èyí tó ṣe pé à ń lò yìí ta wà ní 1442 ta ti mú lónìí báyìí nílẹ̀ ìtàhálà àwọn sàábé ni wọ́n máa gbé kalẹ̀ gẹ́gẹ́ bá sọ̀tẹ̀ rẹ̀ fún wa kèése bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ló gbé ọdún ìkalẹ̀ rárá fún wa ó ti ọlọ́run bá ti kó lórílẹ̀ ayé tán àbúbá ti ti kó lórílẹ̀ ayé tán ayé àfọwà ọmọ làwọn sàábé fọ́ ìjomi tó rọrọ̀ kó tó ní fún wọn ṣe àbájáde lórí ẹ̀ pé ẹjẹ́ a máa lo ìjírà ká máa fi ṣe ìjírà kàlẹ́ndà wa mùsùlùmí pàápàá jùlọ wọ́n wo kóhun ní ọjẹ́ mọ̀sọ́lẹ́hùn náà yóò wúlò fáwọn èèyàn pàápàá jùlọ àtàjẹ́ mùsùlùmí

ẹ̀rí ká máa kíra wa pé a kú ọdún ìjírata amúlónìí kò sínú súnnà rárá wọ̀lẹ̀ ìsàláha astumin fílì nàbí sallallahu alaihi wasallam kódà kò sínú títí ànẹ́bì pé wá máa ń kí àwọn èèyàn àwọn sàábẹ̀ rẹ̀ pé wọ́n kú ọdún asọ̀hàbá àbáwọn sàábẹ̀ náà ní kí wọ́n tẹ̀ máa kíra wọn bẹ́ẹ̀ asọ́láfù sọ́ọ̀dá tàbáwọn tí wọ́n jẹ́ àwọn ẹni rẹ̀ lápapọ̀ tó sì gbé e látorí àwọn sàábẹ̀ náà tó fi dáwọn tí wọ́n wá lẹ́yìn wọn ọ̀kọ́ ìrọ̀lẹ̀ hadith adìyẹ muhammadin sallallahu alaihi wasallam ìlànà tó dájú òun náà lè nàbí wa muhammad sallallahu alaihi wasallam alẹ́bẹ̀ tí àwọn èèyàn pé wọ́n pọ̀ ọdún èyí ta mú lónìí rárá bákan náà anata ní ata bíhi fíhi tashabbuhu bi ta'amil kuffar wa a'yadihim ìmá kíra pé akọ ọdún ìṣe lọ́jọ́ra wọn gẹ́lẹ́ báwọn kèfèrí báwọn ẹni tí máa ń kíra pé wọ́n ọdún ìyẹn gbogbo ọdún yòówù tí kèfèrí bá ń ṣe láyé gbogbo ọdún yóò tán bá máa ń ṣe ẹbáwọn náà ṣe máa ń kíra fún wọn kó ọdún yẹn pàápàá jùlọ kàáyìndìlmì láàdì wàáyìndì rásìtánà ọdún kérésìmesì àti ọdún ọ̀dì wán èyí tó ṣe pé àwọn tó jáwọn pé yóò máa ń ṣe ẹ̀rí pé wọ́n máa kíra fún wọn kó ọdún tí mùsùlùmí náà ti kó bẹ̀ lónìí táwọn ni a máa kíra pé ọdún tuntun àmọ́ ọdún tuntun gbogbo ọdún tó bá bá láyé ṣíṣe ní àwa sì ní mùsùlùmí làwà ọ̀dìwò mẹ́rin nẹ́bí mukhalafatihi wọ́n sì pa wá láṣẹ wípé ká yapa àwọn yahudi ká sì yapa àwọn nùsọ́rọ́ alẹ́bí muhammad sallallahu alaihi wasallam òun ló ṣe bẹ̀ fún wa pé gbogbo ọ̀nà ní ká fi yapa wọn gbogbo ọ̀nà ní ká fi yapa wọn kódà nínú àmì pé èèyàn jẹ́ nìkan tó yẹ pé ń ṣe bí irú wọn ànẹ́bí sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ nínú àmì pé èèyàn ò ṣe bí irú wọn ànẹ́bí sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ kódà alẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ọ bọ́rọ̀ rẹ̀ títí débi tó gbogbo ọ̀nà yòówù tí wọ́n bá gbé ọ̀rọ̀ wọn gbà alẹ́bí ya gbé bàbá mi ni yọ́yà gbé bàbá mi ni tí ọ̀fẹ́ fi jọ wọ́n rárá ó ti rùlọ ọmọ eléyìí ló jẹ́ kí nínú àwọn táwọn rí pé fún ọdún àdádálẹ̀ nínú ẹ̀sìn bákan náà annalibidi ata ọ̀là àbòdì àdádálẹ̀ sì ìmá ń wọ olóko rẹ̀ ìmá ń wọ olóko pàwọlé o ọ̀kọ̀dé ló ṣẹ̀dà lẹ́wọ̀ tàtàwò àmúrù máa tààlẹ́yà ilẹ̀ àmàlá ti sèkfà wàáfò wọ̀sáfò wọ̀tàtàmọ̀ wọ̀tìdá wọ̀sẹ́rìdẹ̀ àhàdésì láti sèkò fi hà kódà ìmá kíra akọ́ ọdún máa kíra àwọn ẹkọ́ ọdún lásìkò irú ọjọ́ òní ibà tàbí láti bí àná tàbí láti bí ìjẹta ó ti gbá òyìn kúrò ní kíkíra akọ́ ọdún nìkan ó ti gbé wọn lọ bí pé ìmá wa pé bá tí ọ ṣàforíjì fún mi o èmi náà sì ṣàmójúpò fún ọ dákun yọ́nú sí mi bí mo bá tí ọ sí o èmi náà sì yọ́nú sí ọ bákan náà wọn a sì máa dá àwọn àdádálẹ̀ onírìnrìn ọlọ́lọ́mọ àdádálẹ̀ táwọn kan náà mùsùlùmí lágbàáyé tí wọ́n ti ṣe láàrin ìpẹ̀tàsánà wala hawla wala quwwata illa billah ọ̀pọ̀lọpọ̀ àwọn àdádálẹ̀ yìí pọ̀ gan-an tí wọ́n lè ti dálẹ̀ táwọn ní ọmọ ogbó àwọn fẹ́ mú ọdún tuntun àwọn fẹ́ mú ọdún tuntun kí láwọn lè fi sọrí ẹ̀ ọlọ́dọ́mọ èyí tí wọ́n ń ṣe lónìí ní gbogbo àgbáńlá ayé pàápàá jùlọ àwọn tí wọ́n bá ka òní ní ọ̀dọ̀ ọ̀dọ̀ one gẹ́gẹ́ bí nàìjíríà ṣe kà á lọ́dọ̀ one àwọn míì ti ka àná lọ́dọ̀ one nígbà táwọn ṣe rí oṣù lọ́dọ̀ tiwọn àìrí oṣù lọ́dọ̀ tiwa ó já kà ní pé ọgbọ̀n kó ni ọmọ jẹ́ ọ̀dọ̀ one bákan náà àwọn míì ń bẹ wọ́n wá lọ kó àwọn àdísì wá rẹpẹtẹ tó yẹ pé àwọn àdísì yìí wá nì mòdù ní ọ̀pọ̀lọpọ̀ láti fi máa fi sọ yìí pé àníṣẹ́ ọdún yìí agbọ́dọ̀ máa jẹ́ nìkan tá bàbàrà rẹ̀ tá sáǹkà rẹ̀ tá hẹ́rìmọ́ rẹ̀ tá máa kíra wa tá sì máa ṣàjọ̀dún lórí ẹ̀ tàbíru wọ́pùtì lìtàsámù wọ̀lá àfúwọ̀lì stifam máa lámì àdédò ṣẹ́rin amúrù mọ́dàtún wọ̀ mọ̀tẹ́dẹ̀ tàbí àmọ́kẹ̀kó tàbí ìgbàforíjì èyí tí ọlọ́run bò fún wa ní àkókò fún wa ní àkókò rẹ̀ pàtó ká máa fi ṣe bẹ́ẹ̀ gbogbo àkókò iná ìlà láǹfààní láti jẹ́ pé ká máa sọ fúnra wa tí n bá sí ọkọ̀ ṣàforíjì fún mi tọ́ ọ bá sẹ̀mí kémi ní ọ ṣàforíjì fún ọ kí n yọnu sí ọ kí wọ́n ní ọ yọnu sí mi kájọ yọnu síra wa ọ̀sápòkò kan tá a lè ṣe èyí tí àwọn èèyàn tí wọ́n mú lọ́kùnkúndùn lónìí ìmọ̀ mú lọ́kùnkúndùn pé àkókò kan bí irọ́ ọjọ́ ní àbọ́jọ́ àná la lè máa ṣe bẹ́ẹ̀ àlámọ̀rí kan tó pé àdádálẹ̀ ni o tó ń sọ ọlọ́run bá sì yà pé kó lò méjì àti ẹnu dọ̀láàlá gbogbo àdádálẹ̀ ànù ni òkúlù dọ̀láàlá títì náà gbogbo ànù sí ní òkú nẹni lọ ẹ̀yìn èèyàn rìn látara bẹ́ẹ̀ ló wá fà pé gbogbo ìgbà yóò tí a bá ti ń rí àwọn èèyàn tó ṣe pé wọ́n ń kíra wọ́n akú ọdún kájọ máa yé wọn pé rárá o ẹ má mà já kọ́ àwọn kiri yóò àwọn ni wọ́n máa ń kíra one ẹ má jẹ́ akọ́ sí wọn o kò sí ìrùlà ní pé ká máa kí agbọ́ ọdún àmì lọ́kẹ̀ jẹ́ èyí tí àwọn àǹfààní tí wọ́n sàlàyé fún wa pé káṣẹ̀ ti kíyèsí káṣẹ̀ máa tó pa àwọn ẹ̀fà kíyèsí nípa pé a ti parí ọdún tuntun o a ti parí ọdún kan o a tún ti mú ọdún míì báyìí ọba tẹ́ o káṣẹ̀ jẹ́ kọ́ máa yáwọn yẹn tó ọdún kan ti parí lẹ́sán lánàá a ti mú ọdún tuntun míì lónìí kò jù bẹ́ẹ̀ náà lọ tayọ ká máa wá jẹpá máa kíra pé àkú ọdún àkú ọdún ṣùgbọ́n eléyìí ọpọlọpọ àwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run iye ti kọ láti àná tóní fífi ń ti àwọn èèyàn kí pé tuntun èyí kọ èyí sọ ọlọrọ ẹnu eléyìí ni ẹni tí ọba ọlọrun fún bí bá ti wá yẹn èyí tún ṣe é tuntun tàbí ká fi ayẹyẹ kan sí ọjọ́ òní nípa pé a fẹ́ fi jẹ́ kí wọ́n mọ̀ pé òní lẹ́yìn one rárá o kò síbẹ̀ nínú òfin ẹ̀sìn èyí tí ọlọ́run bá fi rán ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwa lè ráwọn mí tí wọ́n máa béèrè pé táwọn tí wọ́n wá ń ṣe yẹn ṣé àwọn wá jẹ́ nìkan tó yẹ pé wọ́n ya láti jù ni àbáwọn ọmọ ṣe tó àbẹ́gbẹ́gbẹ́ yẹ́sì jù wọ́n lọ ó kọ torí o pé gbogbo ohun tí ọba ti sí lára ẹ̀sìn Islam kò sí bí gbogbo àwọn èèyàn bá ń ṣe á wọn kan gẹ́gẹ́ bá níbi wa Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ti ṣàlàyé fún wa pé gbogbo báyìí yóò kálámọ̀ rí ẹ kí ilé ayé ó burú tó ìṣe láàrin àwọn ọ̀kan tí wọ́n sì máa sọ pé báyìí ló ti yẹ kélé yóò rí báyìí ló ti yẹ kélé yóò rí báyìí ló ti yẹ kélé yóò rí tí tí ọlọ́run bọba lékí ọlá tó fi palé ayé yìí rẹ́ á sì máa ráhùn ìtàn tí wọ́n máa sọ pé báyìí lẹ́sẹ̀ sí ti mú wà báyìí lẹ́sẹ̀ sí ti mú wà báyìí yóò kọ́ wá jẹ fáwọn tí wọ́n ń ṣe nǹkan míì báyìí yóò wọ́n ṣe kàǹkà tó láwùjọ báyìí yóò wọ́n ṣe gbajúmọ̀ tó láwùjọ báyìí yóò kí àfa wọn ṣe rinlẹ̀ tó láwùjọ ihun tí èèbá ti sáré ẹ̀sìn wọn a máa gbọ́ ọyọkú bẹ́ẹ̀ kọ́lọ́mọ́jọ́ wa ní òsì ohun tí ọ̀dà lọ́la báwa náà bá tún ṣe ohun ọ̀dà lọ́la àwọn kẹ́nẹ́ ẹ̀sìn Ọlọ́run ọba ni ẹ̀sìn ọlọ́run bá yí sí ní yìí ó ti wà tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó ti sàlàyé fáwọn sàábẹ́ rẹ̀ pé alìbà láhùtú ṣé mo jẹ́sẹ́ pé àwọn sàábẹ́ sọ pé fàkọlìbà látọ́rí sára wà á dàlẹ̀ àmàna wà dé ìtàlẹ̀ àmàna ó ti jẹ́sẹ́ pé bákan náà àmọ́nà tọ́lọ́run bá nísìnyí bí ó yé wọn pé Allahumma fashhad ọlọ́run bá dákun jẹ́rìí sí wọ́n wí o ọlọ́run bá dákun jẹ́rìí sí wọ́n wí o ó ń tí ọlọ́run bá máa nẹ̀ka àbábẹ̀lá rẹ̀ sókè yóò sì máa nẹ̀ sí àwọn sàábì ànẹ́bí rẹ̀ àwọn sàábì rẹ̀ pé Allahumma fashhad ọlọ́run bá jẹ́rìí sí wọ́n wí o àwọn olùmọ́ ní pé kí ló dé sànẹ́bí fi ṣẹlẹ̀ wọn ni ohun tó ṣe tó ṣe sànẹ́bí fi ṣerú ẹ̀ náà ni pé ó kẹ́kọ̀ọ́ lára ọ̀rọ̀ tóun náà ó sọ ọlọ́run bá dípẹ́ tó ọjọ́ ìwé àlèkè yára ọlọ́run bá máa sọ fún núhù pé so mo jíṣẹ́ pé ẹ lọ́bá mi kọ́ àwọn ọjọ́ rẹ̀ wá táwọn ọjọ́ rẹ̀ bá dé tó jíṣẹ́ pé tó jíṣẹ́ fún yín pé àwọn ọjọ́ núhù o núhù mo jíṣẹ́ pé àwọn ọjọ́ o ọlọ́run bá máa sọ fún núhù pé mọ́ ń yẹ ṣàdù lẹ́kà yà núhù tàlẹ́ńjẹ́ wa jẹ́rìí fún ọba ìfọ̀ jẹ́rìí ipò jíṣẹ́ pé àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam pé èmi àtẹ̀yìn iná ìlàjẹ́ yìí ò fún àlẹ́bí wa Nuhu alaihi salatu salam ní pé òjìṣẹ́ pé níbo wá ní àlẹ́bí sọ pé kẹfẹ́ gbọ́ tọ́lọ́wọ́n bá sọ pé wa kadhalika ja'alnakum ummatan wasatan litakunu shuhada'a 'ala an-nas báyìí lọ́lọ́wọ́n bá ṣe dá ní ìjọ ogungun ìjọ ogungun ìjọ àárín lọ́lọ́wọ́n bá dá yẹ nísàṣẹ́jọ nísàṣẹ́ ètò litakunu shuhada'a 'ala tẹ́lẹ̀ bá jẹ́rìí fún àwọn èèyàn eléyìí ló fà tó jẹ́ pé àwa àdéhùnmà nẹ́bì àbànẹ́bì wa Muhammad sọ́lọ́dọ̀ àlẹ́ ọ̀sọ́dàm láàjẹ́rìí lọ́dọ̀ ọlọ́run ọba péré ọlọ́run irọ́ làwọn ọjọ́ núhù pa o núhù jíṣẹ́ pé ó ayàyìn lànẹ́bì wa lò lẹ́nu nípa pé ọlọ́run ọba sọ pé bẹ́ẹ̀ ni wípé torí pé a máa jẹ́rìí àwọn èèyàn ṣùgbọ́n nẹ́bì wa Muhammad sọ́lọ́dọ̀ àlẹ́ ọ̀sọ́dàm tàlẹ́jọ́ wa jẹ́rìí fóun ipò jíṣẹ́ pé tàbí tí ó jẹ́rí ohun kó jíṣẹ́ pé lọ́fà tó yẹ pé ajẹ́tìríwádá gbogbo ọ̀rọ̀ tá níbi bá ti sọ báyìí yóò sọ pé halibà láhútú ṣe mo jíṣẹ́ pé yóò tún tẹ̀síwájú tó bá ti sọ yóò sọ pé halibà láhútú tí mo jíṣẹ́ pé yóò tún tẹ̀síwájú tó bá tún tẹ̀síwájú yóò tún sọ pé halibà láhútú tí mo jíṣẹ́ pé títòkì wá jẹ́ pé nígbà tí ń sọ gbóná yìí pé tí mo jíṣẹ́ pé àwọn sàábé sọ pé jíṣẹ́ pé bẹ́ẹ̀ náà ní ti ń lọ́wọ́ sókè sámà láti já mọ̀ pé sánmà lọ́lọ́wọ̀n ọba wà yóò sọ pé Allahumma fashhad èyí ọlọ́wọ̀n ọba jẹ́rìí ó tí wọ́n wí yóò torí pé jọ̀wé lalùkìyàmà ọtayọ̀ làákàyè wa ọtayọ̀ làákàyè wa kọ́ máa jẹ́ pé yóò díjọ́ gbé làákàyàmà wa ní ọba tí máa sọ pé ànẹ́bí ò jíṣẹ́ pé fún wa ànẹ́bí jíṣẹ́ gbé díje tí wọ́n máa ké fún wa pé rárá eléyìí ìsá rẹ̀ rárá eléyìí ìsá rẹ̀ rárá eléyìí ìsá tọ́lọ̀n bá ní pé kífẹ́ ẹnu rẹ̀ ọba mú falila ilhamdu sáà pé ìfẹ́ ẹnu rẹ̀ ó porí ẹ̀sìn rẹ̀ tọ́ orí rẹ̀ lélẹ́yìn ọgbọ̀n pé ọmọ abọ́ sí o ló fi jẹ́ pé àgbọ́yẹ̀sìn tó yẹ kóró àwọn olùmọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ gbogbo wọn pátá ni wọ́n bí wọ́n nípa pé tí ká máa kíra pé a kó ọdún bàtà bá mú ìjíra ti tó báyìí ni wọ́n ti ń sọ pé rárá o ẹ má jẹ́ akíra pa kó ọdún o ẹ má jà pé apá akọ ọdún o ẹ má jà pé apá akọ ọdún o akálàṣe ibi tí ẹnu wọn kò sí lórí ni pé tí a lè lò ó gẹ́gẹ́ bí káwò pé bóyá fẹ́ máa fi ṣe wá sí nípa tàn lẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam pé ká fi sọ tàn lẹ́bí bá nẹ́bí ṣe ṣe ìjírá sáàtẹ̀ mú ìjírá tuntun míì sáà lè lò ó kábi sọ ìtẹ́ ìjírà níbi ọmọ ọmọta aláàlọ́sọ́làm aráwọn àfáàmì tàbí kò tí ó tó burú nígbàtà àtìráwọn olùmọ̀mí tán ti rárá kò sígbàtà àdìsọ̀tàn ànẹ́bì àgbọ́dọ̀ mọ́jọ́ kan láti sàrá lẹ́rí rẹ̀ kò sí babalá máa fojoojúmọ́ sọ ìtàn ànẹ́bí àsọsẹ́kù ní àlè sọ tán ó ti tó wá ju pé táwà lọ́jọ́ kan láàmù láàmù àfi sọ ìtàn ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ kó òun lẹ́lọ́rọ̀ tọ́lá láàfíà abẹ́lọ́n kọ́lọ́n bàbá lẹ́kọ́lá tó bá ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أتاكم الله أبا أتكسر فان نبي محمد صلى الله عليه وسلم كاتب الله بان عليه أصابره أتبو بان طبعا تكون تتوب دي أجوية سان فاتوا بسي أسون المحرم أسون يي ọjọ́ oṣù ọ̀kan náà àwọn oṣù àbìwọ̀ fáwà mùsùlùmí àbìwọ̀ káàkiri nínú àwọn oṣù abèwọ̀ mẹ́rẹ̀ẹ̀rin ta ní oṣù yìí ọ̀kan ló jẹ́ ńbẹ̀ àwọn oṣù abèwọ̀ àti ń lò bọ̀ láti bí oṣù mẹ́ta méjì sẹ́yìn oṣù òdòlè kọ́ádà oṣù kọkànlá àti kejìlá tá a lò tán lẹ́ẹ̀kẹta rẹ̀ tí wọ́n tó tẹ̀lera wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá níbi Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣàlàyé fún wa bó sì ti wá jẹ́ oṣù a gbọ́dọ̀ ṣàbòsí ń bẹ̀ ọlọ́run bá lókèdè sọ fún wa bẹ́ẹ̀ nípa pé ẹ gbọ́dọ̀ ṣàbòsí ara yín o pàpà jùlọ náà wọn sùn àti ìwọ̀nyí látara bẹ́ẹ̀ sọ́ra o má ṣàbòsí ọmọ ìyá rẹ má sì jẹ́ kí ọmọ ìyá rẹ ṣàbòsí rẹ má jàǹbá ọmọ ìyá rẹ má sì jẹ́ kí ọmọ ìyá rẹ jàǹbá rẹ nínú àwọn oṣù tàwà rẹ̀ yìí oṣù tàwà tó mú tó ní ọjọ́ àkọ́kọ́ yìí Ànábì wa Muhammad sallallahu ọ̀pọ̀ lẹ́yìn tí máa ń gbààwẹ̀ ń bẹ̀ ọ̀pọ̀ lẹ́yìn tí máa ń ń bẹ̀ ojú wọn jẹ́ oyé wa gan pé ó ń sọ ọlọ́run bá sọ pé afdọ́lù siyam ba'da shahri ramadan siyami shahri muharram aw kama qala ọ̀sọ̀dọ̀ sọ̀rọ̀ sọ̀dọ̀ ààwẹ̀ tó lọ́lájú téèyàn lè gbà nínú oṣù lẹ́yìn oṣù ramadan òun náà ni oṣù ta mú bẹ̀ lónìí tó fi jẹ́ wa tó máa ń múra sí àwọn ramadan tí wọ́n kí ààwẹ̀ mọ́lẹ̀ yẹn tí wọ́n bá fẹ́ gbáwẹ̀ oṣù yìí nínú oṣù tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó kí èèyàn gbáwẹ̀ bẹ́ẹ̀ tó dáadáa ni kódà tí èèyàn bá lè gba ogun ẹ̀sẹ̀ kò sí nǹkan ó sọ lọ́wọ́ bá fẹ́ràn kí èèyàn gbáwẹ̀ ní oṣù yìí púpọ̀ pàápàá gba àwọn àwẹ̀ kí àwọn àwẹ̀ tó lọ́jọ́ nínú àwọn ọjọ́ tó ti tọ́ wà nínú àwọn ọjọ́ oṣù míì náà tẹ́lẹ̀ ọjọ́ Monday ọjọ́ Thursday agaga ọjọ́ kẹwàá oṣù táwà ń bẹ̀ yẹn píjọ́ mẹ́wàá òní yà ọmọ ahad níjọ́ mẹ́wàá òní èyí tá n pe àwẹ̀ rẹ̀ ní àwẹ̀ aṣúrà àwẹ̀ ọjọ́ kẹwàá èyí tí àwọn bàbá wa ń pè ní àwẹ̀ káyókáyó ọ̀kan náà yẹn bí wípé fífẹ́ ń káyókáyó tí èsì nípa jù mẹ́ẹ̀sì rárá o ó kọ tí wọ́n bá ń pè nǹkan táwọn yẹn gbajúmọ̀ tí sirikiyat ó lẹ́bọ nínú fàfilẹ̀ bẹ́ẹ̀ ni ká máa sọ pé ààwẹ̀ abá bẹ́ẹ̀ lẹ́ Yorùbá ààwẹ̀ ààwẹ̀ kọ́ lọ́lọ́wọ́ bá pè fún wa àsọ́wọ́wìsíà méjèèjì mọ́sá iná méjèèjì ànẹ́bí a máa pè ní sọ́ọ̀mù fún wa a sì máa pè sí àmù bẹ́ẹ̀ fún wa sì pè ní sọ́ọ̀mù fún wa sọ́ọ̀mù labá nínú sọ́ọ̀mù síyàmù lábá nínú àdísà nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n abánlẹ̀ Yorùbá wọ́n máa ń pè ní ààwẹ̀ bẹ́ẹ̀ ni asọ́lá wọ́n máa ń pè nírun àti mọ́ kẹ́kẹ́ tí wọ́n pè nírun tó tayọ sọ́lá àwọn náà bá wọn pè bẹ́ẹ̀ ni tá a bá ń sọ pé ààwẹ̀ kayokayo gbogbo lóhùn yìí kò lẹ́bọ nínú èmi kẹ́kẹ́ nínú tí wọ́n bẹ̀rẹ̀ sọ pé ààwẹ̀ kayokayo yawm Ashura òun náà la mọ̀ sí látara bẹ́ẹ̀ àjáyọ wọn jáyọ pàá tọ́bá yẹ pé bókọ tí wọ́n ń pè náà táwọn yẹn ti gbajúmọ̀ máa kábà wọn pè é bẹ́ẹ̀ kó lè bá àmọ́jọ́ ti ṣe àwẹ̀ yá máa alẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam fẹ́ jẹ́ àgbà bó ti ẹ̀fà tó rẹ̀ adé ti rẹ̀ níjọ́ mẹ́jọ bí ní láì tààlà kéèyàn lè mú lọ́kókódò tó rá lẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam ó lẹ́ni yóò tó bá gbà wọ́n ṣàforíjì ẹ̀ṣẹ̀ ọdún kan fún ìlàjì àwẹ̀ yá máa rọ̀fà àwọn olùmọ́ ní pé kí la tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó wá jẹ́ pé wọn ina ni àwẹ̀ méjèèjì yìí fi jẹ́ ọ̀kẹ́jẹ́jọ́ kẹta oṣù Dhul Hijja ọjọ́ kẹjẹ́jọ́ kẹwàá oṣù al-Muharram fún ọdún a jẹ́ wọn tó báyìí àwọn olùmọ̀ ní pé àwọn látara pọ́lọ́n bá sápé ànẹ́bì ní rahmatan lil alamin àánú ìkẹ́ gbogbo àgbáláyé àníṣẹ́ ẹ́sàwọ́lù jẹ́nà rọrùn ni ẹ́sàwọ́lù jẹ́nà rọrùn ni ọba bá àwọn yẹ̀húdí lẹ́nu tó fi pé wọ́n gba àwẹ̀ yìí kí ló dẹ́tẹ̀ sí gbà wọ́n ní pé ọjọ́ kan pé pé ní Musa ọlọ́run ọba Musa lọ́wọ́ Fìràúnà iná ẹ̀ làwọn yẹ̀húdí fi ń Musa fi dúpẹ́ fọ́lọ́run bá fọ́lọ́run bá là lọ́wọ́ Musa àlẹ́bíwá Muhammad sàálà sọ pé a ní àhàkù ní kùmí Musa mo dóore jì yín lọ́lọ́dọ̀ Musa èmi àti Musa níbi ọlọ́run ní wà ọmọ ìyájọ́ ní wà èmi gẹ́gẹ́ fúnra yí mo lóore jù yín lọ́lọ́dọ̀ Musa sàálà bẹ́ni ọba jẹ́ mùsùlùmí sí ń tẹ́ lówó tún látọ̀ gbọ́dọ̀ gbà àwẹ̀ aṣọ́rọ́ táǹpẹ̀ láwẹ̀ káríkárí yìí wọ́n gbọ́dọ̀ gbà débi pé àwọn sàábé wọ́n gbọ́ yé débi pé tọmọdé tọmọdé ní kọ́gbà àwọn tó já wọn ọ̀yá ìyá táwọn ọmọdé bá ti ń sunkún wọ́n máa fi nǹkan fi ṣeré fún wọ́n máa fi nǹkan ṣeré wọ́n máa fi tẹ̀ wọ́n títí tọ́jọ́ yẹn fi wọlẹ̀ yẹn tó tilẹ̀ fi sú tọmọdé tọmọdé lọ́gbà àwẹ̀ ọdún yẹn ṣùgbọ́n gbà tó fi di ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá ti ṣe ìyàmù ọmọdán ó ti ṣe fún àdìwò mọ̀ yìí pé ká máa gbà á ó jẹ́ kánàbí wa Muhammad sallallahu alaihi wasallam pé ààwẹ̀ ọmọdán ọlọ́run bá ti fi jàrọ̀ fún yín látara bẹ́ẹ̀ ààwẹ̀ yá máa ṣúra ẹni yóò tó bá fẹ́ ọmọ ń ṣá mi ń kún wálé yẹsùn ẹni ọba fẹ́ ní kọ́gbà ẹni ọba fẹ́ kó fi ṣùgbọ́n bó lè túbà àti jẹ́ àánú àmẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam bá tún jù ló ń tẹ̀ ní o ń tẹ́wọ́ ní ìwọ tí àràfá bá bọ́ fún àwẹ̀ aṣúrọ́ túrè ṣùgbọ́n òun máa jẹ́ ìlàjì ládàá àwẹ̀ àràfá ẹni yóò tọ́ bá gbá àwẹ̀ aṣúrọ́ yìí ọjọ́ kẹwàá yìí wọ́n máa fi pa ẹ̀ṣẹ̀ ọdún kan àtọ́dún kan tí ń bọ̀ lẹ́yìn tẹ̀ ṣùgbọ́n àwẹ̀ káyókáyó àwẹ̀ aṣúra yìí ọdún kan gbáko sí ẹ̀sìsẹ̀ lọ sẹ́yìn wọ́n pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ fún yàn bó wá ní orin náà ti wá pọ̀ tó fẹ́ni tó gba yọmọ àrọ́fá ó tún di àwẹ̀ aṣúra ọlọ́run bá tó ní ọgbà ọwá ah! ni pé òòrí àánú látara àdẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam òpòrọ́ ni ọ̀rọ̀ ọlọ́run bá ó jẹ́ kí orí àánú tó pọ̀ lára àdẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam kò wá sí àwẹ̀ nínú gbogbo àwẹ̀ ilé ayé táwọn èèyàn ń gbà pátá tí ilé ìbáwu ládábá yìí ń bẹ tó sì dọ́dọ̀ ọlọ́run tó tayọ àwẹ̀ tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó bá rẹkọmẹ́ndì fún àjò mọ́ yìí látara bẹ́ẹ̀ mú lọ́kùnkùn ni kí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ odidi ọdún kan wọ́n lè bá àbá 365 days tàbá fẹ́ kà ní tóòrùn òṣùpá tàbá èmi ẹ̀ta odidi ọjọ́ 24 days 24 hours táwa fi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n bẹ́ bẹ́ẹ̀ tó bá ti yàtọ̀ sẹ́sẹ̀ gbáǹkọ́ gbì wọ́n bàbọ̀ ọwọ́ sínú omi ọwọ́ omi lọ́nu ó tún bá nú mọ́ látara ọjọ́ kan ah lọ́kùnkúndó jọ́mẹ́wọ́ inú ipa ni àwọn tàbí sọ pé èrè ń sí ọlọ́run bá a máa ṣe ń gbà bẹ́ẹ̀ làwọn yẹ̀wúdí náà gbọ́ àwọn ní a máa ń gbà wọ́n máa múra sí gẹ́gẹ́ bó ti jẹ́ pé tẹ́ bá kíyèsí àwọn nẹ̀sọ́rọ́ náà láwùjọ tiwa náà bí nígbà tí a bá ń wọ òwú lọ́lá tó lùkọ́ dé ẹ̀rí fáwọn náà máa ṣàìsùn burúkú burúkú ni wọ́n máa ṣàìsùn báyà náà ti ṣàìsùn àwọn náà ti máa ń ṣàìsùn níṣẹ́ làwọn náà àmọ́ bóyá wọn náà wọ́n lọ́lá tó lùkọ́ dé ìrìn ṣùgbọ́n àwọn òde ṣe kò ń gẹ́rẹ́ torí pé wọ́n gbé gbà lànà tí wọ́n gbé tí òyẹ́ wọ́n gbé gbà torí pé wọ́n gbà láàmù bẹ́ẹ̀ náà ni ọdún táà bá sísọ fáà sísọ ọdún iléyà nǹkan yẹn wọ́n kó àwọn èèyàn wọn náà ni pé káwọn náà òbí sí káwọn náà lè máa fi ṣe ìjọsìn àwọn náà sáà máa fẹ́ pọ́ ṣe wà pé káwọn náà sí ìjọsìn yẹn káwọn náà lè máa ṣe ó jẹ́ pé ìjọsìn tí wọn inú omi ní bọ́ sí bẹ́ẹ̀ náà ni àwọn yẹ̀wò dílójọ ya nabi Muhammad sallallahu alaihi wasallam àwọn náà mú ọjọ́ aṣọ́ra wọn mú lọ́kùnkúndùn pé ah alẹ́bì ní gbẹ̀yà àtàwọn sàábẹ̀ àwọn náà bá múra sí kókókó wọ́n gbẹ́ wọ́n gbẹ́ ló gbẹ́ rẹ̀ láwọn ilé ọjọ́ sí wọn

ní ọdún kọkànlá ní oṣù kẹta tànẹ́bí wa Muhammad sọ́ọ́lọ́ àlọ́sánú ti forí ayé lẹ̀ ọdún yìí òbí bá nẹ́bí mọ́láyé tó fi wáyé pé tí wọ́n bá gbàjọ́ kẹsàn-án tí wọ́n bá ń béèrè lọ́dọ̀ àwọn tó já àwọn students wípé súnnà wo ló ń tí ọlọ́run bá fẹnu wí ṣùgbọ́n kò pàṣíṣẹ́ tọ́wọ́ àjẹ́ kó sì sílẹ̀ fún àlèwò mọ̀ ìkáwọ́ máa ṣe ṣùgbọ́n òun fi hàn pàṣíṣì súnnà náà tọ́ ọ̀bá rẹ̀ sì kẹ́kẹ́ náà súnnà nẹ́bì ọ̀rẹ́ ti pé ọjọ́ kẹsàn-án tí ó máa jẹ́ ọjọ́ ọ̀pọ̀lá káyókáyó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó rẹ̀kọ́mẹ́ndì pé ká gbà fún ààwẹ̀ káyókáyó ká lè bá àti yapa ààwẹ̀ àwọn yẹ̀húdí táwọn dá ọjọ́ kẹyìn nígbà látara bẹ́ẹ̀ tó bá fẹ́ fi yapa wọn kò kó méjèèjì pọ̀ òun ló lóore jù tó bá fẹ́ fi yapa wọn kò kó méjèèjì pọ̀ òun ló lóore jù yọ máa jẹ yámọ̀ sáà wọ̀yọ́ òun àhàd níjọ́ mẹ́sàn-án àtijọ́ mẹ́wọ́ òní abẹ́lọ́hùn kọlọ̀mọ̀ bà lè kí ọlá wọn bá ń tàn sí inú ìjọsìn ọlọ́dàkùn gbà lọ́wọ́ wa o dákùnmájá sí lásán o dákùnmájá sí lásán o àwọn èyí tàn sí sí pé àṣejù ní ọlọ́run bó gbé rẹwà ọlọ́dàkùn já lè mọ̀ kápá tí o Allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'ahu wa arina al-batila batila warzuqna ijtinabahu ọlọ́run dákùn já mọ̀ òdodo kódódodo kájọ já lè sòdodo náà ìjà mọ̀ wá nírọ́ kó já lè jìnà sírọ́ wá jogún àgbọ́yé ẹ̀sìn fún wa tó yẹ kóró ìmọ̀ tó yẹ kóró dákùn fi jì kí àwọn ọmọ wa ti jì kí àwa náà já ní ìmọ̀ ẹ̀sìn kò sì já lè ṣe kó sì já tẹ̀wọ́ gbà lọ́dọ̀ rẹ̀ ọlọ́run gbogbo àwọn tára ní bá jogún àlàáfíà fún ọ gbogbo àwọn tára ní bá jogún àlàáfíà fún ọ àwọn tí bẹ́ńlé ń bẹ́nu wọn bá jogún àlàáfíà fún ọ àwọn tí lọ́wọ́ ọlọ́dàkùn bá sọ banújẹ́ rẹ̀ dẹ̀rín ẹni tí ń rẹ̀rìn lọ́wọ́ ọlọ́dàkùn má pa alẹ́kún ọlọ́dàkùn má pa alẹ́kún gbogbo àwọn tó já àjò ọlọ́dàkùn jẹ́ wọ́n lọ ìdí bọ̀ rẹ̀ àwọn àgbẹ̀ ọlọ́run òjò àánú dákùnrọ̀ nínú oko wọn òjò àánú dákùnrọ̀ sáwùjọ wa òjò òkẹ́ dákùnrọ̀ sílù wa dákùnrọ̀ sóko wa ọwá fi àlùbáríkà sí ìjẹ̀mú wa gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ bá fàbákà síṣẹ́ wọn gbogbo àwọn oníṣẹ́ oṣù bá fàbákà síṣẹ́ wọn gbogbo àwọn olówó síṣẹ́ dákùnbà fàbákà síṣẹ́ wa gbogbo àwọn tó yẹ pé bí táà ti ń jẹ tọ́jọ́ ní halal bá sàlékún rẹ̀ àwọn bí tọ́jọ́ ní haram dákùnbà mú kó bá sọ di halal olówó ní wa dákùnjẹ́ ọmọ alówó sí o